àwọn ànábì ọlọ́run la sọ̀rọ̀ wọn yìí lórí ọ̀rọ̀ ọmọ nígbà táwọn ànábì ọlọ́run bá ń bẹ náà báyìí tí kò yẹ ká mọ pàtàkì bíbímọ látara rú àwọn àdúrà yìí ní ìsáájú kí wọ́n kátó fún wọn lọ́mọ wàhálà tìmọ́nù mínú kọ́bílà ojú òde lórí ìyá kó tó di pọ́mọdé àmọ́ bá ń ra ojú òde ha nígbà pọ́mọdé gan-an. فكانت تتضاعف جهودهم ويعظم اهتمامهم وتوجيهها نحو الخير وابعاد عن الشر nígbà tó máa wá dé àyà bẹ́lẹ̀ òbí arí ni iṣẹ́ wa bẹ̀rẹ̀ nítorí pé mọ̀síwìlíyà ti bẹ̀rẹ̀ responsibility ìmọ̀ kójó orí ibú àbí kójó orí eré fẹ́ni tá a bá fún lọ́mọ oríire sì ni gbogbo èèyàn láwùjọ oríire lámọ sí ayọ̀ lámọ sí ìkẹ́ ni ìdùnnú ni ṣùgbọ́n téèyàn ò bá pè sára yóò yí sí kejì o wà á wà lùmọ́ àyàn sọ́bù sìmọ́ muhimila ìsìláyà àkọ́ ìyà ọ̀làdìhìn bá a ti ṣe yọ̀ǹda ọmọ fáwọn ànábì ọlọ́run bàbá yìí torí pé ni mọ́dẹ́lì tá lè máa fi ṣàpèjúwe kò sẹ́lòmíì tó dáa jù wọn lọ lórí ilẹ̀ ayé tá a bá lò wọn lápèjúwe kò sẹ́lòmíì inú ẹ̀dá ọlọ́run tá a fẹ́ lò tá a bá bẹ̀rẹ̀ látòrí àwọn ànábì ọlọ́run nígbà tó lọ́ọ́ yọ̀ǹda ọmọ fún wọn báyìí àkọ́kọ́ nǹkan tí wọ́n kọ́ mú ṣe wíṣẹ́ ìsìláàwù àkọ́yà àwòláàdì ni wọ́n wòye síbi tọ́lọ́ ti bẹ̀rẹ̀ òun náà báwo lọmọ yóò ṣe ẹni tí ń bẹ lọ́nà tí ọlọ́run fún mi lọ́mọ rẹ tí ń bẹ lọ́nà tí ọlọ́run fún mi lọ́mọ tí ó sìn ọ́ fún mi ní ọmọ tí ò ní jónúsà fún mi ní ọmọ tí ó máa fi fàlà ọmọ náà wá dé. bàbá ọmọdé àwọn tí ń bẹ lọ́run náà ni wọ́n sì jẹ́ bí gbogbo àdúrà tó ń sẹ́wọ́n sì jẹ́ kọ́lọ́hún tó wá gbà. àwọn ilé àwọn tá a ti ṣàpèjúwe tán jẹ́ mọ́tẹ́ẹ̀lì tán jáwọ́ kọ́ ṣe rere yìí wọ́n jìnnà sọ́pọ̀lọpọ̀ láti jọ wọ́n jìnnà sọ́pọ̀lọpọ̀ ìdájí sẹ̀mí láyé lónìí. sẹ́ni tí ń bẹ náà ń pè ọlọ́run mọ́ sí mi lẹ́lẹ́bọ àtọmọ mi àtọrọmọdọmọ mi. tó jọ ẹni tó jẹ́ kóun gangan ló fi ṣe ẹ̀rọ rán mọ́ sí ẹ̀ tí wọ́n jọra wọn ní ìtẹ̀mí ayé tó yẹ kó òun gangan ẹlẹ́bọ òun náà ló wá fi tẹ ẹbọ rán mẹ́ òun náà ló ń fi ọmọ ẹ̀ sáfèsì ẹbọ nígbà táwọn òde àbí nígbà táwọn wá orí òun ní kọ́ rán létí pé ayé àmọ́ ṣe báyìí o àmọ́ tún fi fẹ́ báyìí o kọ́rọ̀ bá dà báyìí o tẹ̀lé pé wọ́n jìnà sí àwọn abísámà ti jìnà sílẹ̀ lápèjúwe àwọn tọ́lọ́ fún kẹ́kẹ́ àjọ yìí ẹnìkan kan nù wọn ò sì ṣe ní ọ̀nà sáàfin ní jọ wọn gbogbo ayé la ṣàlẹ́yìn ta làkòjúwe ànábì ọlọ́run bá kan tẹ́lẹ̀ fún ọmọ wa fún wa pé òun ò sí kọ́ọ̀tì máa ń tiẹ̀ torí bó ti ṣe láyé kò sí kò sẹ́ni kankan nínú gbogbo àtọ́nà ọba yẹn lánàá. tọ́lọ́lọ́run sọ pé òun lòun máa ń fẹ́ sàgbọ́n bá ti fẹ́ ó sì mọ ìdá tó dá kò ní iye tí ò ní kọ̀sì fáwọn èèyàn kó wá pè lánàá ni. akáláṣe wọ́n ṣàyè pé tọ́lọ̀ forí jì wọ́n tó yẹ gbogbo bí mo ṣe forí jì wọ́n náà ọlọ́run tó máa sọ sínú ọtún sọ àyàkálẹ̀ lórí ẹ̀. ọ̀rẹ́ mi báyìí ó ṣe báyìí sì forí jì ó ṣe báyìí sì nígbà tá a mú ọ̀rọ̀ ní ọ bí wọ́n ṣe ń bẹ lọ́hùn pé ọlọ́run fún wa lọ́mọ rè fún wa lọ́mọ tó sìn ọ fún wa lọ́mọ tó mọ̀ ṣe sọ́lá ọmọ wa dé wọ́n ti kẹ́tọ̀ ọlọ́run ọlọ́run gbàdúrà òye ó mú ṣe gbogbo bí wọ́n ti tọrọ yìí lọ mọ àwọn ànábì ọlọ́run ọba rí torítorí tọlọ́run wọn ti tọrọ wọ́n fẹ́ bímọ láti fọmọ sí lọ́hùn nínú sọ́ọ̀tù ló bá fara àyà one thirty two fọwọ́ sọ bí àìrọ̀ yorùbá ní ìwà yàkó yá bà níyà iná wọn àtọ́fà alákùnrin díì fàlàtà mọ̀túnà ìlà wà ń tàn sínú àkídà làwọn bàbá ń tún ṣe wàá sọ bí ha. الله اصطفى لكم الدين فلا تموتن فلا تموتن إلا وأنتم مسلمون Ànábì Ibrahim alayhi salam àti Ànábì Yaqub alayhi salam wọ́n pe àwọn ọmọ wọn. يا بني إن ọ̀rọ̀ ayé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. kì í sọ̀rọ̀ ọjọ́ kan kì í sọ̀rọ̀ ayé kan ọlọ́run sọ̀tàn wọn fún wa bí wọ́n ṣe lo ayé àfihàn tí wọ́n kọ́ sọ́lọ́run látara fún wọn lọ́mọ lọ́lọ́run máa ń sọ fún wa yáàbà níyà ẹ̀yin ọmọ mi. inna Allaha astafa lakumud-din. ọlọ́run ti ṣèṣà ẹ̀sìn àtọ ọ̀nà tí ẹ gbà sí lọ́hùn ọlọ́run ti tẹ̀sà ẹ̀ kò pé méjì kò pé mẹ́ta kò pé méjì kò pé mẹ́ta o. fala tamutunna illa wa antum muslimun. ẹ má jẹ́ kí kú ó payé àbíkẹ́ ẹgbẹ́ mùsùlùmí ẹ má jẹ́ kí ẹ̀mí yìí ó bọ́ àbíkó bọ́ lórí Islam àbíkó bọ́ lórí ẹni tó gbà fọlọ́wọ́n bá tán fún ẹ̀rí pé kìí ṣe ọ̀rọ̀ ọjọ́ kan àbọ̀rọ̀ oṣù kan àbọ̀rọ̀ ọdún kan ẹ̀ńtọ́nà ń sọ fún wa bíi pé tí wọ́n ń tẹ̀ mámọ́ àwọn ọmọ wọn létí tí wọ́n sì ń rí wípé bẹ́ẹ̀ náà lórí tán fojú ara wọn rí wọ́n tún wá ń sọ lọ́rọ̀ ìtọ́nà kẹta gbọ́ yé mi ọ̀hún kìí pé wọ́n bá wọn sọ̀rọ̀ yíyọ̀kan ló bá tán nígbà tí wọ́n jọ ń tẹ̀lé hátà indal wàfà nígbà táwọn ànábì ọlọ́run yóò tún wá kúrò láyé yorùdùlì yakubu aleyhisalaam yorùdùlì tìmí náà ànábì yakubu aleyhisalaam ó fẹ́ kọ́kàn ó tún balẹ̀ sí ó fẹ́ kí ọkàn ó tún balẹ̀ sí ló bá tún sọ̀rọ̀ yìí. am kuntum shuhada idh ya. الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإله آبائك إلها واحدا ونحن له مسلمون أم كنتم شهداء sọ̀rọ̀ sojú yín bẹ́ẹ̀ bá sì mọ̀ ẹ máa mọ̀ èdè hágọ̀rọ̀ yà kó balẹ̀ náà nígbà tí kú dé tó ti kú ni nígbà tí kú dé bá nílé àpò àpẹẹrẹ kú nìyẹn torí pé ẹni tí ń ṣe wáàsí kì í ṣe kó ti kú pẹ̀lú nígbà táwọn ọlọ́run sọ pé àbọ̀rọ̀ yà àkóbá lọ́wọ́ nígbà tí kú dé bá ànábì àkóbá ìyẹn ni pé àpẹẹrẹ fún ọ̀rọ̀ kí ni wọ́n ń sọ ńpa yẹn ọ̀rọ̀ àkúdà. ìkọ́lá ní bàbí ìmọ̀ àtàkùdù lẹ́mí bá dí. èèyàn mélòó ni mo ń sọ̀rọ̀ àkúdà nígbà tápẹ̀rẹ̀ kú bá dé láwùjọ làwa. lẹ́bi mọ̀ pé ọ̀ràn ń bẹ lọ́rùn bímọ bímọ tí ọmọ wọn ò bá sí lọ́run lójú ayé wọn àtìlẹ́yìn àyàfi tí wọ́n bá fi kọ́sì àwọn ànábì ọlọ́run yìí tí wọ́n sì rí dájú pé ojú ọ̀nà yẹn làwọn àwọn ọmọ wà wọ́n tó kù láyé lónìí wọ́n fi lè bọ́ mẹ́wọ̀ torí wà lọ́wọ́ kọ́lákọ̀ fún wọn máa tààmì lónìí ẹ̀yin àti ṣẹ́tẹ̀ ń ṣe ọlọ́run dá yìí nínú tó dákúrẹ́ àfihàn ayà kejìlá ẹ sáré bá mi bẹ̀rẹ̀ إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين iná námú ìmúni ìmọ̀ọ́ta ọlọ́run náà á òkú dìde òkú kankan òkú kankan òkú dìde báyìí lẹ́kítọ̀ mi nílé yìí padà bá tọ́jú ẹ̀ bá ṣe òkú kankan òkú dìde gbogbo ẹgbẹ́ ti kú tó dùbúlẹ̀ wọ́n sì dùbúlẹ̀ náà ni ìta àtẹ̀wọ̀n sí òṣòkù kan tó yára ilé o lọ́lọ́run sọ pé iná námú ìmọ̀ọ́ta àwọn náà á jí òkú dìde. wàlá túbú máa gbogbo tí wọ́n ṣe láyé là ń kọ́ lẹ̀ nígbà tí wọn ò tí ì kú wà á sáárọ̀ wọn ní tí wọn ò nígbà tí wọn ò ṣe láyé mọ́ tí wọ́n ṣe kalẹ̀ àtúnkọ́ ibi tí mo fẹ́ lò lò nígbà tí wọn ò ṣe láyé mọ́ ibi tí wọ́n ṣe kalẹ̀ tí ò yìí tán ọlọ́run àtúnkọ́ sẹ́yìn pé káṣí ìrọ̀mọ lórí gbogbo àlà ń kọ́ mọ́lẹ̀ o nínú kàtà ń fi ilẹ̀ jù lọ́mọ ẹlòmíì òun nìkan lòbí ẹ̀ bí òun ti bí mẹ́wàá la hawla wala quwwata illa billah bí ẹ bá ń ṣe bí ẹ bá ṣe ìbínú ọlọ́run mẹ́wàá àwọn ò lè parun táyọ̀ òbí tán mẹ́wàá àwọn ọkọ̀ kan náà tó bí mẹ́wàá mẹ́wàá ọlọ́run sì láàmú ọkọ̀ tẹ́ ẹ nílẹ̀ náà nígbà tẹ́ ẹ bá sílẹ̀ náà tó pẹ́yìn rẹ̀ ti sábà bí ẹ̀ tó gbogbo lẹ́yìn bá ya ọ̀tọ̀ ọlọ́run kí ni wọ́n kọ́ fókù wàláàtì sínú àtó ga ni àìmọye wa là ń kó láyé tó yẹ pé níta sílẹ̀ ò san gbèsè wa bèrè tàbí pé wọ́n tẹ̀ wá jogún tó pé níta kó láyé náà yìí níta bá dédé náà níta wá dé nípa pátákárà pẹ̀tọ́ ọmọ wọn ń lọ títí táyé ní lọ táyé ní lọmọ ń wà ná kúrò mọ́ kọjá mú wa á sára mú wa kó là sẹ́yìn àfẹ̀náwó sí ìmáàmì mòbí. wà kó là sẹ́yìn àfẹ̀náwó sí ìmáàmì ìmáàmì mubí. gbogbo nǹkan pátápátá ló wà ní àkọsílẹ̀ sí ìmáàmì mubí ìmáàmù nínú ayé àwọn tíra àdéjẹrẹ nítumẹ̀ kì í ṣe ìmáàmù sọlá fi kìtàbí mubí àkọsílẹ̀ kan bọ́lá ti sọ ní sábì tọ́ ha ó ní fi kìtàbí láti ìtumọ̀ mubí nínú fi kìtàbí mubí ọ̀ à ń tàkùrù ẹ̀ wá ní sábì tọ́ ha fi kìtàbí lá yàgbélò rọ́bì wàlà yàgbà tíra tí ò ní sọnù mọ́ lọ́n lọ́wọ́ tọ́lọ́n bá wà ní sọ̀rọ̀ àti ní ọgbàgbé kò dàbí kò dàbí kò dàbí mínísítì náà ti dó fáìlì láyé. wọ́n bí wọ́n léèrè pé kí lẹ́ẹ̀mọ̀ sí lẹ́yìn ni wọ́n ní náà abudu ìlàhàkà. ọ̀rùn náà abudu ìlàhàkà wá ìlàhàkà. ọmọ tá à ń bi léèrè yìí tánàbí Yakubu à ń bi léèrè yìí alayhi salam kí ni wọ́n ń sìn lójú rẹ̀ ta ni wọ́n ń sìn lójú rẹ̀ Allah tí òun mẹ́hẹ̀ rárá wọ́n yẹ kó ti gbà pé kò séwu ìwọ́n síbẹ̀síbẹ̀ náà ó ti fẹ́ kọ́kàn tó balẹ̀ mọ́ ta'budun mọ́ ta'budun ẹ bá wo Quran mọ́ ló wà ńbẹ̀ mímu àti alif kò sọ pé mọ́ni hu hum who will you be worshiping? kò sọ pé who ó ní what what will you be worshiping ọkọ̀kọ́ gbé wọn dènà sí ojú ọ̀nà nínú ìbéèrè yẹn sọ pé who ó yàtọ̀ sí what máa tààbùdù nàmì báyìí ṣùgbọ́n tó fún àwọn ọmọ ti gbàgbọ́ yá àkíńdà tẹ́lẹ̀ àwọn padà síbi ìdáhùn yẹn ṣe déédéé ń fẹ́ ká bí wọ́n lè rè kan wọ́n ní ní abudu ìlàhàkà orúkọ ìlàhù ìlàhù kìí ṣe wọ́n kìí ṣe ọ́bjẹ́tì sí èmi ẹni tí ń tẹ̀lé ni Allah tá a lo wọ́ọ̀tì fún bá a máa lo wọ́ọ̀tì fún èèyàn gan inú òbí wọ́n ní what are you tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà mi náà who are gan tó yẹ ká lò fún a bẹ́ẹ̀ lómi inú ká tó wá sọ pé what are àti yẹpẹrẹ kọjá àyà. na'budu ilahaka ọlọ́run ọba rẹ tó dá ọ láàmà. qalu na'budu ilahaka. wà. wà ilaha bá ìkàrí ọlọ́run tó bàbá tiẹ̀ náà ọ̀nà là o ń là sùn àwọn bàbá rẹ tí Ibrahim. wà àwọn bàbá rẹ anabi àwọn bàbá rẹ ti fi àgbẹ̀bí ìhàpà. ìlàhùn wàhídà. wọ́n for the purpose of clarification wọ́n ní ìlàhùn wàhídà ọba tó jẹ́ kọ̀ọ̀kan ṣoṣo ni. níbo la ti rí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. ìlàhùn wàhídà ọlọ́run ọba tó jẹ́ pé ọ̀kan ṣoṣo ni iná là ń wí o táàmù àti nígbà tó ọba sí náà. wàdà ìṣòro làwọn ohun ọlọ́run bá náà lájú wọn ti tẹ̀ sílẹ̀ fún ìlú wọn ti tẹ̀ sílẹ̀ fún ọlọ́run ó bẹ̀rẹ̀ gbọ̀ngàn láti ibi ká tún àkídà ṣe àti ìsọ́kàn tá a ti ń ṣe náà. àwọn ànábì ọlọ́run àníyàn sọ̀láàtù ọ̀sálàm ó yẹ káwọn ó jókòó kẹsẹ̀sẹ̀ ipe bóòlù àwọn ó sì máa padà sí àbúrò bíi ọmọ pé ọmọ tàwa ọ̀tọ̀mátìkì ni wọ́n fi sí náà ó yẹ kí wọ́n jókòó kẹsẹ̀sẹ̀ bẹ́ẹ̀ àwọn náà wá ń dààmú jù àwọn ilẹ̀ ń bàjẹ́ bóò lè ní àtẹ̀yìn lónìí àwọn tó yẹ kẹ́rù bá kìí sì ṣe fọmálítì pé à ọlọ́run ti tẹ̀sí àti wọn wọ́n kàn ń bẹ náà ni wàláhì kìí sọ tọmátìkì kìí sì pé bẹ́ẹ̀ lọ́run yẹn jẹ́ pé níwọ̀n bẹ́ẹ̀ lọ́run tẹ́lẹ̀ náà ọlọ́run ti gbà fún wọn rárá o ìbẹ́ lọ́run lórí àwọn àlámọ̀ rí yìí ọ̀ràn yẹn ni ó sì wúwo kìí ṣe ní ẹ̀ka múlé làbáwádà lẹ́nu ọ̀rọ̀ máa fọ́ àkàn sáàbù kan lónìí ọmọ ṣéèfù kan wàlẹ̀ ọ̀rọ̀ láyà kọ́lọ̀ ọmọ jẹun pàtàkì lórí ara àtàwọn ọmọ wa ẹ máa wò pé tó yẹ kọ́ ọmọ orí yẹ kọ́ ọmọ sáàbù orí ti ti wá. àfi ká iṣẹ́ yẹn ká sì bẹ̀rẹ̀ wọn lórí ẹ̀ ilé mi ní ìsìn wọn jẹ ìmọ̀kùn bẹ́ẹ̀ tipátipá ni tipátipá nípa ti àfà tí ò sí kọ́ ìkan jẹ mọ́mú bẹ́ẹ̀ mọ́ kò sáfà bẹ́ẹ̀ mọ́ kódà àwọn tó sẹ́kù bẹ́ẹ̀ lẹ́bọ ni wọ́n nílé yìí nílẹ̀ Yorùbá yìí babaláwo tó wọ́n ń jẹ mọ́mú bẹ́ẹ̀ tipátipá ni kò sí kọ́ ìyẹn mọ́ torí pé wọn ò tẹ̀lé ìlànà àwọn ànábì Ọlọ́run bàtà ń sọ̀rọ̀ bí o bá tún wá sẹ́yìn tó kéwú ń bẹ̀ mọ̀ ẹlòmíì ẹlòmíì ilé mi sẹ́kù ẹni tó kéwú sẹ́kù ń bẹ̀ ìwọ̀n ẹlẹ́bọ ni ní ilé mi kò sẹ́yìn tó kéwú ń bẹ̀ mọ̀ àmọ́ ọmọ ẹni tí mo ń débi là mẹ́mẹ́ ọ̀kà nígbà tí ti ń débi là náà ẹni jẹ̀ mọ́ tó lè ti máa débi là náà lọ́dọ̀ Yorùbá kéle àfáàní ìlà náà ti fẹ́ lómi jẹ̀ náà ńlẹ̀ Yorùbá yìí torí àfáàní bẹ́ẹ̀ ni kí wọ́n ti dúró wọn ti làárọ̀ níbi mẹ́ta ní ìsìn ẹni fún ṣe ìdókò pé àfa làgbàjá ó jìnà sí tá à ń sọ yìí pátápátá iṣẹ́ yìí ọ̀rọ̀ yìí mo bá òye sọ̀rọ̀ mọ́sálásí wa láàárọ̀ yìí gbogbo tọ́mọ èèyàn dà láyé ọ̀rọ̀ ló bí yẹn ó di kòkí ó dájú ní gbé ó dájú nípa ó di agbé nípa ó di ẹlẹ́bọ ó di nǹkan kan ọ̀rọ̀ ló gbilẹ̀ mẹ́sẹ̀jì tó gbà lọ́sọ̀dọ̀ àwọn èèyàn kan ni he was trained wọ́n kọ́ ni inú eh, àlejò ni eh, ẹnìkan sọ wípé eh, ọmọ ta kékeré tó ń jẹ ọ asọ́mẹ́yìn sí kọ́wọ́ rẹ̀ tó ń jẹ dáadáa lọ́mọ bá sọ́mẹ́yìn ẹ máa wo tẹ́rìbíyà ẹ máa wo tírénì ọmọ yẹn ò bọ́ sí ẹ̀gọ́ ẹ̀mí àdínkù Yorùbá ń pè é ẹ̀nà nígbà ni wọ́n sẹ̀ wáá ké mọ́ padà pé súnmọ́ bí kò jẹ́ gàrí wọ́n sẹ̀ wáá sọ tó tọ́. gbogbo àwọn èèyàn tí wọ́n dàgbà ti dà lónìí àwọn kan ni wọ́n sọ pé báyìí ni báyìí ni báyìí ni báyìí information message training bẹ́ẹ̀ ni làwọn tó jẹ́ ní ọlọ́run wọ́n máa ń ròyìn àwọn sàhábà kan àdúláì ló mọ̀ ní ọdún òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀sán mọ́lì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti àwọn ènìyàn àbí tọ́ọ̀lù àwọn tó jẹ́ pé wọ́n ń gbélé àyẹ̀bí sọ̀lọ́lọ́ ìtàkọ́lá wọ́n ń fẹ́ àwọn kọ́lìtì kan ròyìn wọn torí pé ilé àyẹ̀bí wọn dàgbà sọ̀lọ́lọ́ ìtàkọ́lá. inú táwọn akéwọ̀n yìí bínú màkàyọ̀n ọjà aláwọ̀ tààlà ni ó ní tàṣír ìmọ̀ tàṣír wàhádà lukman alhakim nusratu lukman látàyà لا ọ̀gọ̀rọ̀ ọ̀tọ́ àwọn olùmọ̀sọ ni pé kìí sànábì ọlọ́run ṣùgbọ́n ní eré ni wáàsí tó ṣe tó yẹ kó ọmọ ló dájọ́ kò ní í ṣe wáàsí àtìkìlọ̀ fún nípa ẹ̀sìn ọlọ́run òun gangan tó kó yẹ kó òun nìkan la ṣe lẹ́tọ̀ tó ni. gbogbo ọ̀pọ̀lọpọ̀ bímọbímọ wọ́n kàn bímọ lẹ́nu o láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ bímọbímọ kàn bímọ lẹ́nu ẹni tó ẹni tá a fi oríire pé àmọ́ kú oríire o